الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اعلموا أن لله سبحانه وتعالى واجبات ومحرمات وما حرمه الله عز وجل مما حرمه الله عز وجل ما جعله بنفسه من كبائر الذنوب وقد حذرنا المصطفى صلى الله عليه وسلم من هذه الكبائر لأن ارتكابها ليس كارتكاب الصغائر من الذنوب ومن الأحاديث الصحيحة الثابتة عنه صلى الله عليه وسلم لما رواه الصحابي الكبير الإمام أبو هريرة رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قيل يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال اليتيم وأكل, وأكل الربا والتولي يوم الزحف وقتل وقذف المؤمنات وقذف المؤمنات المحصنات الغافلات adúgbòlọ́dọ̀ ọlọ́wọ́ bá wa àlékún kí ọlọ́wọ́ àtàánú rẹ̀ kọ́ bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábì anabiwa muhammad náà àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá dábì tí ó fi di lọ́wọ́ àlùbíyàmà olùwà mẹ́jọ àwa náà kó nu wọn o àmì. ẹ̀yà wíṣọ ọlọ́run ẹ̀dàkùn ẹja lọ́mọ pé ọlọ́run ọba wa tó dá wa sáyé inú ẹ̀tọ́ tọ́lọ́run ọba ní òun ni kọ́ pàṣẹ tó bá wù ú fáwọn ẹ̀dá tó dá. àti ọlọ́run tó wá pa yìí ọ̀nà méjì náà máa ṣe é má ṣe é ẹ̀dá fún bàbá tí mo máa ṣe ọlọ́run máa wádìí àwọn àwo ni má ṣe é kí lọ́lọ́run ọ̀fẹ́ kò ṣe torí kò ní tòmà bẹ́ẹ̀ yẹn bá ń fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ń ṣe tí ń ṣe ń tọ́lọ́wọ́n bá ń fẹ́ tí ọ̀wá kùndà tí ó bì dídà tí lọ́lọ́wọ́n ọ̀bọ̀ ọ̀fẹ́ ọlọ́nkọ́ mọ́tà sún èmi àtẹ̀yìn ní àwọn tọ́lọ̀ ṣe léèwọ̀ ẹ̀rí náà àwọn tọ́lọ̀ wá sí léèwọ̀ yìí ọlọ́láwọ̀n kájẹ wá ń bẹ́ẹ́ kaba irugunu àwọn ẹ̀yà ńlá lẹ́sẹ̀ tó ti pé bẹ́ẹ̀ yẹn bá fi lè lọ́ọ́ sèkán nù wọn àyàfi kó túbá kó tó kù láyé o bẹ́ẹ̀ yẹn ọba túbá ọwà nù ewu ọwà nù ewu ńláńlá kí làwọn àkọ́kọ́ nínú àwọn ẹ̀yà ńlá lẹ́sẹ̀ gẹ́gẹ́ bó ti wá nù hadith ti sọ̀hábẹ́ àgbáyé àdèmọ́ àwọn Abu Hurairah ọlọ́kọ́ mẹ́ta jọ́nú bíi wasalekun yọnu rẹ fún Abu Huraira àti gbogbo àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n jẹ́ mi àtẹ̀yìn ọ̀dá bọ́lọ̀ ti di àtẹ̀mọ̀nù. Abu Huraira ni mo gbọ́ lẹ́nu anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní ìtẹ́nibu asábà àlùmọ̀bẹ̀kọ. ọlọ́dọ̀wọ́ yín o ẹ̀jìnà sáwọn nǹkan méje kan wọ́n máa ń pààyàn òní ọlọ́mọdé àrífà wọn o àmẹ́wò bá nẹ́bí ti pé àtúbàbẹ̀ alimọ́bìkọ̀ ayé alimọ́bìkà àwọn tó ti pé bẹ́yà bá ń rìn náà rẹ̀ ọ̀nà làkọ́ o ọ̀nà parun ni o ọlọ́mọ pé nàbí májèmí yóò rìn náà parun. kí ló máa hó náà yọ Rasulullah àwọn sọ̀hábì ànábì ń bí ànábì ń jọ́ náà pé wà ànábì àwọn owó tó lọ́nà parun yìí sàlàyé rẹ̀ fún wa ká mọ̀ ká lè bá a jìnà sí i. ọ̀la aṣírùkù billah ẹ̀rá kọ̀kọ́ ìyá ńlá lẹ́sẹ̀ tá nàbí sallallahu alayhi wa sallam lójú ipa wọn ọ̀nà parun ní òun ní ipa nǹkan mí pọ̀mọ́ lọ́hùn ilé ìtàkùn yẹn kò ní ṣe. ash-shirku billahi azza wa jalla a'zamu dhanbin yu'ta kò sí ẹ̀ṣẹ̀ náà lórílẹ̀ ayé yìí tó wúwo tó tóbi tó léwu lọ́kọjá kéèyàn ọmọ ìpè nǹkan mí lẹ́yìn ọlọ́run kọ́ máa ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run kọ́ máa mẹ́tọ́ ọlọ́run kọ́ máa gbé fún nǹkan míì àṣírùkù billahi azza wa jalla ọ̀rọ̀ ṣírùkù lé ibi tọ́lọ̀ fún sọ́nù ayé al-Qur'an al-Karim inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ bọ́bá wù wọn ọlọ́run òun àforí ẹ̀jẹ̀ yẹn bó ti wù wọn ọlọ́run òun àjẹ̀yẹ̀ ń yára àmọ́ ẹ̀rẹ́sẹ̀ kan bẹ lẹ́yìn ọba jáwọ́ ń bẹ́ẹ̀ ọlọ́lọ́wọ́ ẹ̀bọ orí jìyàn o inna Allaha la yaghfiru an yushraka bihi ẹ̀ṣẹ̀ tọ́lọ́lọ́wọ́ ní borí rẹ̀ jìyàn òun lè fẹ́ kí èèyàn pa nǹkan pọ̀ mọ́ lọ́hùn ó pe nǹkan míì lẹ́yìn ọlọ́hùn ó sì nǹkan míì lẹ́yìn ọlọ́hùn. ogun àkọ́kọ́ tá a nẹ́bùa Muhammad sallallahu ànábi ti kìlọ̀ fún wọn ó jí sí ọlọ́run fún wọn ọ̀pọ̀ wọn má kó ní gbogbo ẹ̀sìn ọmọ wa sẹni lé mà ọba ní ló jẹ́ bí ìgbà táwọn èèyàn máa tún kàn má rìbáàsì ládó ayédè lónìí gbogbo bí ẹbọ gbogbo bí òòtà tọ́lọ́run fún ànábi parẹ́ tọ́fà àwọn àlùfáà nílùú kọ̀ọ̀kan òfin wọn pa wọn rẹ òfin mọ́tò tá a wà yìí kílógún tá a bá a lé ní kọ́kọ́ wá já òun ló gún ẹ̀kọ́ di ẹ̀kọ́ ẹ̀kọ́ di ó àwọn èèyàn máa ń padà síbi ẹ̀bọ àwọn èèyàn máa ń padà síbi òòṣà lóríṣiríṣi ó kọ́ làwọn ń gbọ́ lónìí àti ìyá òòṣà àti mèjìrò gbogbo àwọn ọkọ̀ tí ń túmọ̀ pé ẹ̀ta tó nǹkan mi lẹ́yìn ọlọ́run ee ẹ̀dá fún gbogbo ẹni tí ń bá ń tẹ̀rì irú nù nǹkan báyìí ó léwu ó léwu ìmọ̀ mú nǹkan mi pẹ̀lú ọlọ́run ìmọ̀ pé nǹkan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run ló ń lẹ̀sẹ̀ tó ga jù tó wọn ní borí yẹn ní ọba tì ọlọmọta fún èmi àtẹyìn kọbọ wa má kó ń bí ẹsẹ ńláńlá yìí èyí ṣe ń pa nǹkan pọ̀ mọ́ ọlọ́wọ́ ọba wa. tọ́ àti ẹrù ilé ẹ̀jẹ̀ ńláńlá ẹlẹ́ẹ̀kejì sànẹ́bí ni máa bá yẹn rùn. àti ẹrù bàbá tó pé idán bẹ́ẹ̀ náà ni àmọ́ tí ń jẹ́ sí ẹrù tó fi yé gan-an. òun ni gbogbo ń téèyàn ọmọ tẹnìkan ká po nǹkan pọ̀ ọ̀pọ̀ ọ̀pá nǹkan kan pọ̀ ó po nǹkan di nǹkan ìyẹn ni pé gbogbo ìran òògùn gbogbo ìran ìpawọ́dà ni máa kó báyẹn ni o yìí máa bá yẹn ni o ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lónìí pàtàkì jùlọ ẹni ọlọ́run ti sàánú tán ọbẹ̀ wọlé bò ọ wọlé ọbẹ̀ dolórí ibi ọbẹ̀ lówó onìtàn nígbà wọn làwọn ṣe tọ́ni àwọn èèyàn ọmọ wa bá yín pé tọ́ ǹjẹ́ wa bá dé yìí ẹ múra ni o ẹ ti dẹni ayé o àbí kẹrin o èyí jókòó lásán bí ẹ bára yín o ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti wọ́ lọ bí ẹ bọ́ nítorí nínú kaba yìí ẹ dákun anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti lọ fún yín o gbogbo ẹni tí ń wá gbára débi pé ń tọ́lọ̀ ọ̀fẹ́ gbogbo oògùn dúdú gbogbo ẹ̀bùn mẹ́lẹ́ẹ̀ ẹ̀ ń bo màálù ẹ̀ ń bo ìdíọ̀ màálù kọ́dà wọ́n ń pa odidi ọmọ èèyàn nítorí kẹ́yìn ọba àmọ́ dáyé rọrùn ayé yín ò lè rọrùn àlìkìyà máa yín ti bàjẹ́ àmọ́ ẹ dákun gbogbo ẹni tí ń bá ń kírun tí ń ti la ilaha illallah ànábì ní awíwọ́ o sallallahu alaihi ànábì ní mina sab'il mubiqat nínú àwọn tí máa pààyàn run ànábì ọ̀pọ̀pọ̀pọ̀ pẹ́ sọ sallallahu alaihi wasallam ọ̀nà àpáhùn kí wọ́n wá bọ̀ pé àbí ká mú èyí gbá àbí ká mẹ́rẹ́ àwo àbí ká ló bí bí èèyàn torí kíni kí lọ́ọ́ fẹ́ dà láyé àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá àwọn lọ́ọ́ jọba tó ń tó ń ṣe kíní kan ọ̀fẹ́ dọ́lọ́ọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tọ́lọ̀ ń gbàdúrà yín lẹ́nu kó sínú nǹkan wọ̀nyí ọ̀wọ́ léèbò òjò lórí òjì lówó tán òjì dèèyàn làkàn làwọn kan máa wá ń gbà làwọn kan máa wá bọ̀ pé bí ẹ bá lé ìwọ̀n ìdúró lásán o ẹ ti dẹni ayé àbíkẹ́ jáde o bẹ̀rù ọlọ́run o bàbá gbogbo ń tọ́ wa ń bẹ ní fúnpa díẹ̀ ní o ó ti dùrù láti fi yá ma ìdàmínà sábẹ́ ẹ̀dùnmọ̀ọ́bẹ̀ kọ́ọ̀lù àti sẹ́ẹ̀rù àdábì nínú àwọn tí máa pààyàn ọ̀run òun ní gbogbo ọ̀nà ẹjọ́ pọ̀ ẹwé pọ̀ ẹ̀rí mẹ́lẹ̀ ẹ̀sùn ògùn torí kò sí bẹ́ẹ̀ sì dé ẹ̀ ní padà síbi ṣíríkù ẹ̀ ní padà síbi pé nǹkan mí lẹ́yìn ọlọ́run eléyìí tó lọ sí fún àwọn ẹni ọlọ́run tó fi fọ̀ wá máa ń bẹ̀ ọlọ́mọdé apádà sí díẹ̀. ẹ̀rí nínú tàdébù Muhammad sallallahu alaihi wasallam tàdébù láwọn ọ̀nà àpáwọn ní ọlọ́mọdé àgbé ilé àtẹ̀yìn ìlà fún òtútù gbogbo ọ̀nà àpáwọn. akílù máa lè yẹ sí ọ̀pọ̀lọpọ̀ màmá lónìí. àdébù nínú tí pààyàn ọ̀hún oníkéèyàn máa jẹ owó ọmọ òrukàn lọ́nà àwọn ọmọ ẹ̀gbọ́n kéré abẹ́ wọn mi ń bẹ bàbá kan náà ló bí gbogbo yín àmúgede bí wọ́n ní dáwùdù wọ́n làgbàlagbà àbí wọ́n ní nǹkan bàbá yín ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ ẹni ọba jòkó léwu rẹ̀ ní ń jẹ lọ́nà ìtọ́ ànábi lọ́nà àwọn ń jẹ owó ọ̀rẹ́ rẹ̀ tí kọ́dà ń lo ayé alukur'an kẹrí mu mi ọlọ́ni gbogbo ẹni tí ń jẹ oúnjẹ ọmọ òrukàn tí ń jẹ owó ọmọ òrukàn ìnáma ya kodo na fi ibùdó ni him náà ọlọ́ni bí wọ́n ti ń bú kìlì rẹ̀ tí wọ́n ń jẹ tí wọ́n ń gbádùn ni iná ni wọ́n ń sínú wọn ọ̀sẹ̀ lẹ́wù náà sàrẹ̀ lọ bàbá wa dá ìyáàmà wọn wà lóná náà sàrà ọlọ́mọta fún mi bẹ́ẹ̀ ẹ̀rí máa jẹ owó èlé interest ní báńkì owó èlé cooperative gbogbo ọ̀nà téèyàn bá ń fi ń yáwó àbí tí ń yáàyàn lówó tí ń péye báyìí lẹ́ẹ̀bi lékún èyí tá ń pè ní rìbá tí yorùbá ń pè lówó èlé pé èbó ń pè ní dírẹ́sì ànábì lọ́nà àpáwọn yòó mẹ́nà sábẹ̀ ní omi kọ́ọ̀tù nínú tí panírun òun ní kéèyàn máa jẹ ìyá Allahumma. اللهم نقنا من الذنوب ما ظهر منها وما بطن اللهم اغفر لنا من الذنوب الصغائر منها والكبائر وجنبنا الكبائر من الذنوب واغفر لنا الصغائر منها إنك أنت الغفور الرحيم أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله نواصل في قراءة الحديث الصحيح الذي رواه الإمام أبو هريرة رضي الله عنه في إعداد الموبقات السبع قال في الحديث النبي صلى الله عليه وسلم وقتل النفس التي حرم الله إلا بالحق adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ọba alẹ́ ẹ̀kan bíi àtọ́rọ̀ àlékún kí ọlọ́run àtàánú rẹ̀ kọ́ba anábùwà muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará alẹ́ ànábì àtàwọn sàhábì ànábì àjọgbẹ́ndé bá tẹ̀lé lánà ànábì náà yóò bèrè ìlú àti ìyáàmà ọlọ́mọ yọ àwa náà kó nù wọn o. ẹ̀rí náà àwọn ọ̀nà parun lánàbùwà muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń fi sànù wa tó ní ojúwe rẹ̀ fún wa ká mọ̀ ọ́n lálẹ́ bá a jẹlẹ̀ bí. ànábi ní kọ́tùlù nàfẹ́ lẹ́bi àrọ̀mọ̀ bọ́ọ̀hù ìlà bẹ̀tà. gbogbo ọ̀nà tẹ́mi bá fi lè bọ́ lọ́wọ́ yẹn ọ̀nà parun ni. gbogbo ẹni tí ẹ̀mí ẹlẹ́mìí tọ́ba tọwọ́ rẹ̀ bọ́ ìlà bẹ̀tà ànábi lábi tọ́ba ìtọ́nà tọ́lọ́ ìyẹn ni pẹ́ni ọba pa yẹn pa àtàwọn òfin tọ́lọ́ ńlá kalẹ̀ gbẹ́gbẹ́ yẹn bá ti nǹkan àmọ́ àjọ lòwò pọ̀ ẹran aya fìlà tí wọ́n lọ gbẹ̀mí rẹ̀ níta àjọ ń dùn ní kò a ní máa ń bẹ láyé kò ní tọ́ sí mi àti kí n yanjú rẹ̀ ee àlẹ́bí lọ́nà parun ni o inú ọ̀nà tó yẹ pé bẹ́yàn bá ń rìn yín òkú bí o ti là wájú ọlọ́run òun ni kẹ́ni ọmọ nìyà pàtàkì jùlọ ẹ̀mí mùsùlùmí ọ̀tọ̀wọ́ ọ̀wọ̀ bọ́ ọlọ́kọ́ ẹ̀mí àtẹ̀yìn ẹ̀rí nínú àwọn asọ́bìnrin mọ̀ọ́bì قال النبي صلى الله عليه وسلم التولي يوم الزحف التولي يوم الزحف alábìnrin náà na parun tí mùsùlùmí ọgbọ́dọ̀ rìn òun ni kí ọ̀rọ̀ ó dìjà kó dogun láàrin mùsùlùmí àtàwọn tí èsè mùsùlùmí kẹ́nìkan wá wọ́gbọ́n tí ó fi sá tí ó fi yọ tí ó lóun fẹ́ràn orí ara tòun ju tàwọn tó kù lọ alábìnrin náà parun ẹ dákun gbogbo ibi tó bá kàn ọ́ lọ́rọ̀ mùsùlùmí èyí ṣe dandan kó jogun ọkọ ogun àdá ogun ọ̀bàn àmọ́ wọ́n ní ẹ̀gbọ́n tó kà yìí ìyá fẹ́ islam o alájẹ jáde o ẹjẹ lọ bí báyìí ẹjẹ rìn bí báyìí tí wọ́n bá wá ń wá ìtúsì kan àbó ni wọ́n máa ń sóyìn bọ̀ wọ́n wá retí rẹ retí rẹ wọn ò rí ọ ànábi lọ́nà parun lórí o gbogbo ẹni tí ń bẹ́sẹ̀ sẹ́yìn bí ojú ọ̀nà ẹjẹ àdìjà ìsìláàmù ẹjẹ arẹ́sìn ọlọ́run lọ́wọ́ ẹ má jẹ́ yọ ọjẹ́ mùsùlùmí ànábì ní ìsáfò lójú rújà ojú rogun bẹ́ẹ̀ ẹ̀rọ sábẹ̀ ẹ̀mọ́ òbíkọ́ nínú tí ń pani ohun yòó ọlọ́kọ́mọ́tà tó ní àtẹ̀yìn ń bẹ̀. wọ́kọ́ olùmọ̀ sọ̀nà ti mú mẹ́nà ti lọ ìnà. ẹ̀rí inú àwọn ọ̀nà parun tá ànábì kanu hadithi ànábì láwọn ọmọbìnrin àwọn obìnrin mùsùlùmí àtọmọdé wọn àtàgbà wọn àlùmọ́kùnmí náà wọ́n ju wọn wọn lẹ̀ wọ́n ju sọ wọ́n múra bọ́lọ̀ ti fẹ́ wọn múra ìjáde tọ́lọ̀ wọn ò pé wọ́n jáde wọn ò já ìrìn tọ́lọ̀ wọn ò pé wọ́n rìn wọn ò rìn kọ́dọ̀ olúwa ní gbàgbìlá kọ́dọ̀ kan wọn ò ti di gbogbo nǹkan kí nǹkan ẹni ọba tún wá nírú àwọn eléyìí ló wọn máa fi ẹ̀sùn dìná ẹ̀sùn agbèrè kan àtẹ́bí lọ́nà pàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìfilikẹ́jọ́ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu òun lónìí yá àtàwọn oníjàmù àìsí ń wọn dá àtàwọn oní mẹsẹ̀ jù àmẹ́bá débi ọtí ń segin ní ẹ̀bà kọ́ńdọ́ọ̀mù báyìí ee wàláyọ̀ ọ̀nà parun ni. ànábi ní gbogbo ẹni tí ń bá ń sọ̀rọ̀ àgbèrè kí ń fi ń lọ ọmọbìnrin mùsùlùmí yóò máa tọ́jú bẹ́ẹ̀ lélẹ̀ yóò dé ẹ̀nà sábẹ̀ ẹ̀gbọ́n mi kan ànábi nínú ọ̀nà parun ni o ẹ̀dá fún gbogbo bí a ń sọ orú ẹ̀ ẹ̀yà bẹ̀rù ọlọ́wọ́ ẹ̀yà bẹ̀rù ọlọ́wọ́ ọlọ́run ó bí ẹnì kọ̀ọ̀kan wa níta fẹnu wa sọ níta fojú wa wò níta fọwọ́ wa sí ibi ofe te rẹ́rìn lọ ìgbàlọ́ ọlọ́run ó bí wa o ọlọ́run kọ́ mẹ́ta sànù wa inna Allaha ya'muru bil 'adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم واشكروه على آلائه ونعمه يزدكم وقوموا إلى صلاتكم يرحمكم الله وصل اللهم وسلم وبارك على نبينا محمد الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله أو أعوذ بالله جهنم ولهم عذاب حليم الذين آمنوا وعملوا الصالحات الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا نعصر والسماء ذات الرد والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا ومكيد الكافرين سمع الله لمن حمده السلام عليكم ورحمة

Just correct rárá díẹ̀ díẹ̀ díẹ̀ àtẹ́ntí bá rán ní. òkè báyọ̀ sẹ̀lẹ̀ rẹ̀ yìí dùn ní kálíkì yóò fà ní. ọ̀rẹ́ mi kọ́ là náà. gbẹgbẹ ọ̀rọ̀ ọ̀rọ̀